ìbàfọlọ́hún tó lọ́jọ́ tòní ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò àkójọpọ̀ kókó ìròyìn fún ti òpin ọ̀sẹ̀ olúwaṣẹ́ ìjọládé oníròyìn ilé ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú àbújá sún ìgbẹ́jọ́ nnamdi kanu sí ọjọ́ kẹwàá oṣù kọkànlá ọdún yìí nnamdi kanu tó jẹ́ olórí ẹgbẹ́ ipob ní ìjọba orílẹ̀-èdè yìí fi ẹ̀sùn ìwà ipá àti ìgbìyànjú láti dojú ètò ìṣèjọba orílẹ̀-èdè yìí bolẹ̀ adájọ́ binta nyako sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ kẹwàá oṣù kọkànlá nígbà tí àwọn àjọ dss dá a padà sí àhámọ́ tí a kò bá gbàgbé kánú ní ìjọba àpapọ̀ mú ní orílẹ̀-èdè Kenya tí wọ́n sì dá padà sí orílẹ̀-èdè yìí ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2021 ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ní ìyá ọmọlúàbí o FAS ṣe ìlérí gbígbà sílẹ̀ fún gbogbo àwọn olùwọ́de tí wọ́n ṣe ìrántí EndSARS FAS olórin takasúfèénì ti ṣèlérí pé gbogbo olùwọ́de tí ọlọ́pàá mú nígbà tí wọ́n ṣe ìwọ́de láti rántí ọdún kan tí ìwọ́de EndSARS wáyé ni àwọn máa rí pé wọ́n tú sílẹ̀ láhàámọ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí ló tú síta fún ìwọ̀n tí àwọn ẹ̀mí tó sọnù ní Lekki toll gate ní ìpínlẹ̀ Èkó ní ìwọ́de endsars wáyé lọ́dún tó kọjá nínú ìwọ́de tí wọ́n ṣe fún ìrántí náà ọ̀pọ̀ àwọn olùwọ́de ni àwọn agbófinró orílẹ̀-èdè yìí fi ọwọ́ ṣìkún òfin mú nígbà tí àwọn ọlọ́pàá sì yin afẹ́fẹ́ tajútajú sí wọn bí ó tilẹ̀ jẹ́ pé fásì àti àwọn olùwọ́de mìíràn ṣe ìwọ́de wọn nínú ọkọ̀ ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olùwọ́de ó sì ṣe ìlérí gbígbà sílẹ̀ wọn ṣùgbọ́n ní báyìí kọmíṣán ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti sọ wípé àjọ ọlọ́pàá ti tú àwọn olùwọ́de tí kò dín ní ọgbọ̀n sílẹ̀ ṣùgbọ́n àwọn díẹ̀ tí wọ́n di ohun ìjà olówó àti ogun mọ́ra ní ọjọ́ náà ni wọ́n ṣì wà ní àkàtà àwọn agbófinró mo pa oníkẹ̀kẹ́ alùpùpù nítorí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ọmọ ọdún méjìdínlógún Samson Ọdúnayọ̀ ni ó ti jẹ́wọ́ pé òun ṣá Bashiru Umaru tí ó fi kẹ̀kẹ́ alùpùpù ṣiṣẹ́ pa ní ìpínlẹ̀ Ògùn nítorí òun nílò ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred naira láti ra dátà Ọdúnayọ̀ àti àwọn méjì mìíràn Sodiq Awokoya àti Jimoh Riwan ni ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ ní agbègbè Òkèrè kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Lánrè Bánkọ́lé fi ìdí rẹ̀ múlẹ̀ pé ọwọ́ àwọn bá àwọn ọ̀daràn náà nígbà tí wọ́n ń gbìyànjú láti ta kẹ̀kẹ́ alùpùpù náà àwọn àjọ ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ti pè fún àtìmọ́lé mínísítà fún ìròyìn àti àṣà àwọn ẹgbẹ́ tí wọ́n ń kọ̀ròyìn lórí ẹ̀tọ́ ọmọ ènìyàn ti pè fún àtìmọ́lé àti gbígbé lọ sí ilé ẹjọ́ mínísítà fún ìròyìn àti àṣà Alhaji Lai Muhammed fún gbégbèsè ní àwọn fúlàní darandaran pé wọ́n jẹ́ ẹni tí ó ń fẹ́ kí orílẹ̀-èdè yìí wà ní ìṣọ̀kan wọ́n tẹ̀síwájú pé ó ṣeé ṣe kó nílò àtìlẹyìn àwọn orílẹ̀-èdè àgbáyé láti lè tètè dá ìjọba àpapọ̀ lọ́wọ́ kọ́ lórí àtìlẹyìn wọn fún àwọn fúlàní ẹṣin òkọ́kú nítorí àwọn ọ̀rọ̀ tí ó ń jáde láti ẹnu àwọn tí wọ́n ń ṣe ètò ìjọba lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó wáyé nípínlẹ̀ Sokoto níbi tí àwọn agbébọn darandaran ti pa àwọn èèyàn mẹ́tàlélógójì èyí tó fa ìrònú àti ìbínú àjọ náà bu ẹnu àtẹ́ lu Lai Mohammed lórí àwọn ọ̀rọ̀ tó sọ kì í burúburú kó má kẹ́nìkan mọ́ ni ẹni tó kù la ò mọ̀ ọ̀kan lára àwọn olùfẹ́ Tiwa Savage bẹ̀bẹ̀ fún wíwo fídíò ìbálòpọ̀ rẹ̀ ọ̀kan lára àwọn olùwọ́de olórin Tiwa Savage ti túbá fún wíwo fọ́nrán ìbálòpọ̀ rẹ̀ èyí tó gba orí ẹ̀rọ ayélujára kan nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti jẹ́wọ́ pé òun wo fọ́nrán ìbálòpọ̀ náà èyí tí kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí gbogbo èèyàn mọ̀ pé òun fẹ́ràn olórin náà èyí ló mú kọ orin má bínú tí a kò bá gbàgbé tí wá sábẹ̀gì nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ṣe pẹ̀lú rédíò one oh five point one fm ní ìlú new york ṣàlàyé pé ẹnìkan dúnkokò mọ́ òun pé tí òun ò bá fún un lówó òun yóò gbé fọ́nrán ìbálòpọ̀ tí òun ṣe pẹ̀lú ọ̀rẹ́kùnrin òun jáde ó ní ṣùgbọ́n òun ò ní fún ẹnikẹ́ni lówó ṣùgbọ́n ẹni náà mú ìlérí rẹ̀ wá sí ìmúṣẹ nígbà tí fọ́nrán lu orí ẹ̀rọ ayélujára pa a kò ní rí jù báyìí lọ fún ti ọ̀sẹ̀ ìpàdé tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ lẹ́ẹ̀kan sí Olúwaṣèyí Jọládé oníròyìn. Please subscribe to our YouTube channel.